3rd of September 2021 ṣé wọ́n lè ṣe lè nínú gbó ilẹ̀ káàárọ̀ jíire kí Fúlàní má gé ẹ lórí kó má jí ẹ kó má bá yín sùn ìyẹn la ṣe ń sọ fún wa pé ìwọ náà wo inú gbó gìjìgìjì tí mo wà báyìí aago kan ó kọjá ìṣẹ́jú márùn-ún àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti jí lọ tí wọ́n wà nínú igbó pẹ̀lú àwọn fúlàní tó ń ṣe wọ́n lọ́ṣẹ́ ẹja kúrò nínú nàìjíríà tó ṣiṣẹ́ it's not working.